من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب مصدقا بكلمة من الله مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يرزى واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك وطهرك واصطفاك الصفات على نساء العالمين وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ويكلم الناس في المهد وكهلا ومن الصلاة الصالحين قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له فإن ورسولا إلى بني إسرائيل أني أخلق لكم أني أخلق لكم من الطين كهيئة الطير بإذن من الطين كهيئة الطير فأنفخ فيه فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله آمنا بالله واشهد بأننا مسلمون إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل وصحبه وسلم atọ̀rọ̀ ìkẹ́ àti gí ọlọ́run fún anẹ́bọ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbẹ̀lẹ̀ òun kó bá wá ṣe ìkẹ́ àti gẹ̀rẹ̀ fáwọn ará ilé anẹ́bọ̀wá Muhammad bákan náà fún àwọn sàbí anẹ́tùwà Muhammad àti gbogbo àdéhùnmá lápapọ̀ tí ìjọ gbìndé alkiyama eléyìí máa jẹ́ àlékún tẹ̀síwájú lórí tafsir suratu ali imran fún wa púpọ̀ nínú ògbésí ayé wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إنك سميع Allah subhanahu wa ta'ala ń tẹ̀síwájú fún wa nípa ìtàn àwọn aráalé Imran tí Imran tó jẹ́ bàbá fún ìyá anabi Isa tó jẹ́ bàbá fún ìyá anabi Isa màmá tó bí ìyá anabi Isa níjòkó ọtí ó ṣáájú adarúkọ wọn kí wọn hanna pẹ̀lú ha so imran lórúkọ bàbá ìyá anabi isa tí wọ́n ń pè gẹ́gẹ́ bí olùtọ́ni sójú ọ̀nà ọlọ́run ọ̀nà ni anabi ọlọ́run zakariya aleyhi salatu wa salam tó jẹ́ pé zakariya jẹ́ àgbàfà nínú baitul maqdis ìyẹn mọ́ṣáláṣí tí ń bẹ ní falestine ní tí wọ́n pè ní jerusalem yẹn. Zakaria jẹ́ agba àfáà nínú bẹ́ẹ̀ àwọn ìlúmínà ń bẹ nu wọn tí wọ́n já wọn rọ̀bánì yóòn tí wọ́n já wọn olùre ní sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n kò sírú Zakaria nínú wọn torí pé Zakaria káàní nàbí yẹn tó ànábì ọlọ́run ní yóò wá bá oúnjẹ náà na- Thank you. ọlọ́run ọba ní gbogbo ìgbà tí Zakaria bá wọlé pé kò ń lọ gbé oúnjẹ fún Mariam níbi tí ó fi Mariam sí tó dá wà ń bẹ̀. yóò wá bá Mariam tó jẹ́ ya nẹ́bẹ̀ Isa. yóò máa wá bèèrè lọ Mariam gbogbo ìgbà pé anna haza ibo ló ti torí pé ibi tí fi Mariam Mariam wà sọ fún nígbà náà Mariam lè ti dàgbà yóò máa sọ fún pé huwa oúnjẹ tó rí mi Allah ló ti wá ta Allah àṣé Mariam tó ya Nabi Isa kanat tu'minu billah òun náà nígbàgbọ́ síta ni Allah Allah ọlọ́run ọba nítorí pé dájúdájú Allah ọba tí máa ṣe àrzìkí ètò ìgbésí ayé jíjẹ mímu níná lílò fún ẹ̀dá. lẹ́yìn náà ọlọ́run wá tẹ̀síwájú wípé nígbà tí Zakaria wá rí àwọn ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ń lọ pẹ̀lú Mariam ó wá ìyẹn ló fà á. tí Zakaria náà fi wá bẹ lọ́hùn torí gbogbo àsìkò tá à yìí anabi Zakaria yìí ti alẹ́ ìsọ̀láàtú ọ̀sálàm kìí tí kankan láyé ní gbogbo ìgbà tí Mariam Ya anabi Isa kò tí ì bímọ. ìgbà tó náà wá rí pé ah òun gbọ́ lọ́hùn ọba láàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọba tó tún wá lè máa òjò Mariam ní ọmọ ó sì ti dàgbà ó ti dàgbà ṣùgbọ́n látara bá a ti wù ká dàgbà tó náà kò sí ń tọ́lọ̀ wọn lè ṣe kí ni tí ò lè ṣe ona wa bẹlẹn Ọlọ́run bá ní ko ní alika dá a zakariya rọbahu zakariya náà wá pé Ọlọ́run kó tọrọ tó bẹ́ẹ̀ kí ló béèrè lọ́dọ̀ Ọlọ́run. ọwọ́ aṣọ fọlọ́n pé olúwa mi rọ́bì rọ́bì ayé rọ́bì habli fi tamilọ́rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ lati láti ọ̀dọ̀ rẹ̀ ló ni gift ìtẹ̀yìn òṣìṣẹ́ fún tá fún yàn náà ń pè gbogbo tí yẹn bá wá ń béèrè tí yẹn bá ń máa wà lọ́dọ̀ ju ọ̀dọ̀ Allah lọ torí pé Allah alwahab ọba tó lọ́rẹ tó pọ̀ lọ́dọ̀ tí kì í páyà pé tí n bá fẹ́lẹ̀ yìí tí mo tún fẹ́lẹ̀ yìí ṣé èyí tí èmi náà ní ṣé kò nǹkan ò ní rọ́ọ̀lù báyìí ọwọ́ ni rọ́bì habli min ladunka zurriyatan tayyiba kí ló wá béèrè ó ní olúwa mi mo tọrọ lọ́dọ̀ rẹ fi ta mí lọ́rẹ zurriyatan tayyiba ọmọ tó da zurriya oko tayyibatul ada yóò máa ní ìwà yóò máa níwà bákan náà yóò sì dùn lẹ́kọ̀ọ́ àwọn yóò rí pé ah, ọmọ yìí lẹ́kọ̀ọ́ torí ẹ̀ á rí wípé eléyìí náà ń já mà pé nǹkan pàtàkì ní ìwà dáadáa bákan náà ẹ̀kọ́ ìbáwọn èèyàn lò náà nǹkan pàtàkì ni tí ò bá jẹ́ nǹkan pàtàkì ni ànábì ọlọ́run ni máa sọ pé rabbi habli min ladunka dhurriyatan tayyiba ọmọ tó dáa ni mo fẹ́ tó dùn torí ẹ̀ gbogbo wọn náà tójú ọmọ ń pọ́n má béèrè pé kọ́lọ́run sà fún ọ nìkan má béèrè kọ́lọ́run sà fún ọ níyì tó bá rí. sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé lọ́wọ́ ṣẹlẹ̀ ó nítorí pé ìrẹ Allah sami'u du'a ọba tí gbọ́ àdúrà ní ọba tí gbọ́ àdúrà ó ní Allah ọmọ ẹ ọlọ́run a máa gbọ́ àdúrà àwọn ẹrú rẹ a máa gbọ́ àdúrà àwọn ẹ̀dá torí ẹ gbogbo àwa tá à bẹ tí kọ́kọ́ lọ ní lẹ́mìí rẹ̀ náà wípé gbogbo tó ń tọrọ yẹn lọ́wọ́n bá ṣe kíni ló gbọ́ ó sì lágbára àti lè ṣe ń tó fẹ́ àfi tí ò bá ti ṣe náà àti ṣe kíni àti ṣe é lóko. Allah subhanahu wa ta'ala ni subhanahu wa ta'ala ni ìgbà tí Zakariya. tó wá bẹ lọ́hùn tó tọrọ ń tó fẹ́ ó tọrọ orí ọmọ lọ́dọ̀ Allah ọlọ́run ọba nífa ní ẹ̀dẹ́tù màláíkàtù. lásìkò ìgbà tó wà ní mihrab masjid ààyè ilé ìjọsìn ilé ìsìn tí ń sin tí ń ṣe fẹ́ wàá pè àṣẹ ń tó tọrọ lọ́wọ́ ọba ti fẹ́ ṣe é fún un. àmọ́ ọlọ́run wa ni yìí ń ṣe fún lọ fún onírò dùnú pé tó béèrè mo ti gbọ́ kó máa retí ẹ̀ kí ni màlẹ́kà wa sọ fún un. màlẹ́kà tó pé wá ní ọlọ́run ọba ní kí n fún ẹ nírò aláwo ní fún ọ kí n sọ fún ọ pé ti béèrè ọmọ lọ́dọ̀ òun ọlọ́run òun wá fẹ́ fún ọ lọ́mọ kan Allahu Akbar ọmọ tí èsì ìdè tọ́lọ́wọ́n ọba ti máa ń ti ń bọ̀ ó ti mọ̀ àgbọ́kùnrin ni ibi tí èdè ìsìn nǹkan ọ̀hún ẹni tí ó wà ń bẹ ọlọ́wọ́n ọba ti máa ìjọ tí nǹkan tí ó wà ń bẹ bá débẹ̀ náà ọlọ́wọ́n ọba ti máa bí ó ti rí ayé tá a wà yìí mọ́ṣáláṣí ni ilé ìjọsìn ni mọ́ṣáláṣí kọ́ ló wà ń bẹ lọ́dún méjì sísè àmọ́ ọlọ́wọ́n ọba ti máa ń tí ó wà ń bẹ gbẹ̀yìn ó ti máa ń tí ó ṣe kí ni ẹni tí ó wà ń bẹ lásìkò tá à ń bẹ yìí bẹ́ẹ̀ wá ní gbogbo àyè táwọn ohun àti ìmọ̀ tí ó wà bẹ́ẹ̀ ní tí ó wà pe zakariya tó ń zakaraya lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn tí kìí ṣe mùsùlùmí zakariya kò rẹ̀ ní ní wòlíàmù ní ọkùnrin ọlọ́run ọba ní lọmọ tó fẹ́ bí. ismuhu yahya ọmọ ọkùnrin tó o sì fẹ́ bí òun wọ́n yìí tí lóyún o ọmọkùnrin tó wàá bí òun yahya ni ó máa ṣe kíni yóò máa jẹ́ irú yahya níta lè máa sọ pé ẹlẹ́mìí gígùn yorùbá lè máa sọ pé kò kú má ṣùgbọ́n yorùbá máa ń sábà lo kò kú má ń gbà tí ìyẹ̀ká bá ń bí àbíkú bí àbíkú bí àbíkú tí wọ́n á rí ọ̀nà ẹ̀lẹ́ kò kú wọ́n á fi sọ lórúkọ tàfá òlà pé kéle yìí náà má fi kú lọ́wọ́ á ní kò so yahya ọlọ́run ọba lọ́mọ náà máa jẹ́ kí ni yahya orúkọ rẹ̀ nìyẹn. ìtura ọlọ́mọ tí mo bí mo sọ mariam mariam ni ó máa jẹ́ so ó sọ lórúkọ tó ṣe kí ni tó àyà kan nìyẹn nìyẹn ni àyà eléyìí náà mú wa pé ọmọ tí ń ìyá wọn ti lè máa jórúkọ ọmọ kan torí ńgbà ọmọ bá dé tó bá jẹ́ pé irú ẹ̀ náà ni yóò kàn máa orúkọ ni lápèjúwe ń ó ti ń jẹ́ abu abdullah umu abdullah baba abdullah ìyá abdullah ọlọ́run wa ń gbà wàá lóyún tẹ́ bímọ ọlọ́run wa ní ọkùnrin náà so tó wá ni ọlọ́run ọba ní ọmọ tá a pè ní Yahya yìí musaddiqan bi kalimati min lọ. yóò máa jẹ́ olùfi ìjódodo ìjẹ́ òtítọ́ àti òdodo rinlẹ̀ fún kẹ́límà tó gbólóhùn látọ̀dọ̀ ọlọ́run ìyẹn ànábì wọ́n máa jẹ́ olùpolówó kalẹ̀ torí mariam ń bẹ kékeré ń jọ́nà ni wọ́n béèrè ní zakaria náà tí máa polówó rẹ̀ kalẹ̀ allah akbar ẹ wo ẹ wo ẹ wo àsopọ̀ sì sopọ̀ mara wọn bàbá àti yahya zakaria ló tọ́ mariam mariam ni ó bí isa ọmọ tí zakaria wá ti wá bí ti ń ṣe yahya tọ́lọ́run ọba ni yóò bí òun ọlọ́run wá ń sọ láì tí ì bí ma pé ọmọ yìí tó bá dé òun ó tún máa jẹ́rìí gbé isa tí mariam ó tún bí ọlọ́run wá sun wọn kò mara wọn bẹ́ẹ̀ allahu akbar eléyìí jẹ́ àmọ̀ pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tó ní màá pa gbogbo bóyún tó wọn ní látara pé òun lọ́kọ tó ń bá wa ṣe tán tí àwọn oníṣùlọ́kà lòun wàá bímọ ni òun gan ò mà kò sẹ́ni tó mọ̀ pé bọ́nà bọ́rọ̀ Ìsá wáyé ní oṣù kínní ni ó jẹ́ kò sẹ́ni tó mà torí pé àṣà tí n ti ń bẹ ńlẹ̀ ní ìṣe àti àlàáda ọmọ èèyàn náà ni pé obìnrin tí ó bímọ yóò fẹ́ ọkọ so ọlọ́run wa ni yóò máa wá jẹ́ ẹlẹ́rìí fún gbólóhùn kan tí ó wà látọ̀dọ̀ ọlọ́run ọba gbólóhùn náà ibo ni ó ti wá wá wáyé tán fi pé ànábì Ìsá ní kẹ́límà tó pàṣẹ pé kí mariam ó lóyún tó fi wá lóyún ànábì Ìsá òun yahaya ó máa jẹ́rìí kalẹ̀ bí so now. ọlọ́run ọba ní bákan náà wà sayyidan matbu'an yahaya ti sì ń bọ̀ wá ọmọ tó bí rẹ̀ zakariya tá a pè ní yahaya yìí yóò jẹ́ aṣíwájú táwọn èèyàn máa tẹ̀lé aṣíwájú wa kọ́ra anabi yahya tó fi dùn nínú aṣíwájú ni anabi yahya ọmọ zakariya ọmọ anabi zakariya. bàbá rẹ̀ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run so aṣíwájú. ìfẹ́ ká sí obìnrin ká sí ìsúnmọ́ obìnrin àwọn ọlọ́run ọbọ̀ ha kò nínú ọkàn rẹ̀ afẹ́ lò tán yányá síbi iṣẹ́ ọlọ́run ọba ni àfẹ́ kí nǹkan kan di lọ́wọ́ ọlọ́run ọba ti ṣànábì Yahya ya náà. bákan náà yóò tún jẹ́ ànẹ́bí ọlọ́run ọ̀nà ó jẹ́ ànẹ́bí ọlọ́run bí wọ́n bàbá rẹ̀ Zakaria ṣe jẹ́ ànẹ́bí ọlọ́run náà ni ọmọ yẹn náà ó jẹ́ kínní ọ̀nà ó jẹ́ ànẹ́bí ọlọ́run nínú àwọn ẹni rẹ̀ ṣùgbọ́n ọ̀gá gbogbo àwọn ẹni rẹ̀ làwọn ànẹ́bí ọlọ́run àwọn ẹni tí kì í ṣànẹ́bí ọlọ́run láàrin ara wọn náà àwọn náà tún lọ́gàá ọ̀gá gbogbo àwọn ẹni ọlọ́run tó yàtọ̀ sí ànẹ́bí ọlọ́run làwọn sàábì ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàábì ànábì tọ́lọ́wọ́n bá ní Yahya yìí yóò jẹ́ ànábì ọlọ́run yóò tún jẹ́ kan àwọn ẹni ọlọ́run àwọn ẹni ire náà. tó ṣe ọlọ́run ọba ti gbọ́ ọlọ́run ti lóun ó fún ọ ní ọmọ ọlọ́run ti lóun ó fún ọ lọ́mọ ọmọ tí ó sì fún ọ ìròyìn báyìí ìròyìn báyìí ìròyìn báyìí ìròyìn báyìí èèyàn báyìí èèyàn báyìí ló jẹ ọlọ́run ọba pé ìjẹni ọlọ́run púpọ̀ sára yáyá pẹ̀lú àwọn àròyìn tó ọlọ́run ọba mú wọn. ìgbà tó tún wá sọ fún òun tó tọrọ nǹkan tó tún wá sọ pé àá fún ọ ọlọ́run ló ń fún ọ ẹgbọ́n tó tún wá sọ ó tún wá ní. olólùwà mi olúwa mi o bó o ni mo ṣe lè bímọ. òkè sáà àgbà kéke àgbà tó já sí pé ẹni tí àwọn èèyàn bá sábà out of experience òun náà ni pé kì í ṣe àwọn àgbà tí máa bímọ mọ́ ó dàbẹ́ bá fún un níyàwó ọmọge kò lè takutu dáadáa débi pé ẹ máa rí i pé bàbá ó bímọ ó ti dàgbà gan òun ló tún wá béèrè tó ti jágbàlagbà nẹ́bí Zakaria ló tún béèrè ọlọ́run wá ní àáfún ọ tí wọ́n sọ pé olúwa mi bó mo ṣe mo dàgbà dé yìí bákan náà ti dàgbà ìyàwó mi gan wà múra àti ó gan ni máa ń sọ pé ti dàgbà ìyàwó mi náà dàgbà o. àwọn méjèèjì láti dàgbà. màlẹ́kà wa ń fún lẹ́sìn padà ọlọ́run lòun ń pè màlẹ́kà wa ń fún lẹ́sìn pé lápára pé kazalika yaf'alu Allahu ma yasha àà kí ló wá yọ kí ló wá kí ló wá tí ọ lè mọ̀ ń bẹ̀. bọ́lọ̀ bí olúwa rẹ̀ Allah bí ti máa ṣe ń tó bá fẹ́ náà nù bí ti máa ṣe ń tó bá fẹ́ ṣe náà nù. ọlọ́run ọba ti fi àwọn nǹkan kankan lẹ̀ pé kò lè ṣẹlẹ̀ àti pẹ̀lú àwọn sábà bíbáyìí ṣùgbọ́n kì í ṣe pé tọ́lọ̀ ń bá fẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ láì ní sábàbí kò lè ṣe kíni kò lè ṣẹlẹ̀ bọ́ ó lè ṣẹlẹ̀ láì lo sábàbí wọn ṣùgbọ́n ọlọ́run kan fi sábàbí òun ṣe àmì rẹ̀ kalẹ̀ ni pé tọ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ báyìí. wọ́n ti wá ṣe ìyanu lára mọ́ríàmù yẹn kó wá ṣiṣẹ́ ìyanu lára Zakariya àtìyàwó rẹ̀ náà pé ibi tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ gbódè yìí náà ó dà ẹ̀ tún bímọ. ẹ̀ tún bímọ. nínú àyà mi ọlọ́run ọba ní àwa rìpíẹ́ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tó ti dàgbà tó ti wọ mọ́núpọ́sì tí ó lè bímọ àwárí tiẹ̀ wà láhànà ẹ̀lá òòzà òdàbí. ọlọ́run ọba ní agbàdúrà Zakariya àwa fún ní Yahya ká tó wá fún ní Yahya yẹn àwa rí bí ìyàwó rẹ̀ fún àti ipò tí ó lè fi bímọ ìsìláàfù nìyẹn ọlọ́run la tún ìyàwó ẹ̀ ṣe àríkẹ́ ìyàwó ẹ̀ fún àwa fún lọ́mọ so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa ń sọ ní ìtẹ̀síwájú ń bíbá yìí pé. ìgbà tọ́lọ̀ wá sọ fún Zakaria wípé ọ̀bì malawi òun ìwọ ló ti tọrọ rẹ a sì ti sáyẹnsì pé ọ̀bì a sì ti ní kí màlẹ́kọ̀ wá fún ọ ní ròdùn nípa ọ̀bì ọ̀bì náà ni so ọlọ́run ọba máa ń ṣe tó bá fẹ́ tí ó sì sí nǹkan kan tó lè tó nira fún un láti ṣe la yasta'si alayhi shay'un kò sí nǹkan kan tó nira fún un láti ṣe kò síbi nǹkan náà ṣe lè kẹ́ ẹ máa pé máa bímọ tó bá wá jẹ́ pé máa bímọ lóòótọ́ fún mi lámì fún mi lámì tí n fi mọ̀ pé máa bímọ. ọlọ́run tó bá jẹ́ pé àmì ló bá nídìí kò lè ń ta fún ọ lámì náà ni pé odidi ọjọ́ mẹ́ta kan ó ṣẹlẹ̀ sí ọ tó já pé ọ máa yanu àmọ́ ọ̀rọ̀ ò ní jáde ń bẹ̀. àrùn òṣìṣẹ́ o ìwọ ló béèrè àmì o ẹ̀sùn òbí tọ́lọ̀ tún gbé àmì gbà ọlọ́run sọ ọ ọkàn máa yanu ni ọ̀rọ̀ ò ní jáde ń bẹ̀ ọkàn máa yanu lásán ni ọ̀rọ̀ ò ní jáde ń bẹ̀ àmọ́ tó fi máa báwọn yẹn sọ̀rọ̀ ní rọ́mùsù ìṣàrọ̀ ọkàn máa tọ́ka ẹni tó bá fẹ́ pè ẹni tó bá wà lọ́dọ̀ tó fẹ́ kó máa lọ ẹni tó fẹ́ kó jókòó ẹni tó fẹ́ fún wọ́nì ọkàn máa ṣe kí ni rọ́mùzù ìṣàrà ìtọ́ka tọ́kàn máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ náà nù kò ní jù bẹ́ẹ̀ náà lọ náà. ọlọ́run wá ní fún dídé. kò sì máa ṣàfọ̀mọ́ rẹ̀ láàárọ̀ àti lálẹ́ lọ́sàn-án àti lóru ní gbogbo ògbà máa fi ṣàpamọ́ ọlọ́run. èyí tá a mú jáde lábẹ́ ìparí ọ̀rọ̀ yìí ìparí ààyè yìí ó ṣe dédé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́yìn máa pé oore lọ́lọ́run ọba ṣe fún anabi Zakariya lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ṣoore fún yẹn ọlọ́run ọba wa ní máa wá rántí olúwa rẹ lọ́pọ̀lọpọ̀ kó o sì máa ṣe àfọ̀mọ́ rẹ èyí ó máa jẹ́ pé o mọ oore torí tọ́lọ̀ ń bá ṣoore fún yàn á máa lékún lẹ́sìn fún un ni. iná àtọ́ yìí náà kàlùkà ò sàrò. olúwa bá ní dájúdájú àwọn allah afúnrẹ muhammad ní alkawthar oore tó pọ̀ lára rẹ̀ náà ní alhawd àbàtà omi àmúṣẹmí àmúrẹ̀ǹgbẹ. ọlọ́run ọba ní fúdi eléyìí látara oore tó pọ̀ta fún rẹ̀ Muhammad yìí fasalli li rabbika wanhar lọ máa kírun fún olúwa rẹ̀ kò sì máa kò sì máa pẹ́ran fún. bíta fẹ́ lò náà nù bíta fẹ́ lò náà nù lẹ́yìn orí tọ́lọ́run ọba fún ànẹ́bìkìlẹ̀ ọlọ́run ọba ní kàtà ọlọ́run ọba ní kó máa wá rántí allah olúwa rẹ lọ́pọ̀lọpọ̀ kó sì máa ṣàfọ́mọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ láàárọ̀ lálẹ́ lọ́sàn-án lóru máa fi ṣèrántí ọlọ́run so eléyìí náà ń jẹ́ ká mọ̀ wípé tọ́nà ń bá ṣoore fún wa àá lọ́ máa lékún lẹ́sìn ni o ṣùgbọ́n ẹ wo gbèsè ayé ẹlòmíì minal mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gan-an bó o ní ti máa lò tọ́lọ̀ ń bá ṣoore fún èyí tí ó fi máa ṣèrántí ọlọ́run tí ó fi tí ó fi tún ṣe nǹkan tí ó fi lékún lẹ́sìn síwájú ọlọ́run tí ó máa forí yẹn ṣe lọ́hùn ni nígbà téèyàn bímọ tọ́lọ́run bá. subhanallah àwa tó kù ọtí lọ bàbá tó ń ṣá ọtí bá ti mú nǹkan tán náà ń ṣì míì kí lẹ́ ń ṣe àwọn ń ṣèkó máa ní. orí tẹ́ lọ́hùn ọba ti fẹ́ nìyẹn ṣé ti ń ṣe òun ó ń súnmọ́ lọ́hùn ó ń pọ̀ níjọsìn ni àbí ètò ń sòtórí ẹ̀ àrọ̀wá gbogbo àwa tọ́lọ̀ ń bá ṣoore fún pátá a máa lọ ìjọsìn àlékún ìjọsìn là á fi dúpẹ́ pé àlọ́ mo dúpẹ́ ní ìtọ́ ṣe yìí o kọ́ wa lọ ṣe náà fìlà torí ẹ̀ lẹ́bi rí pé nínú àwọn ẹ̀kọ́ tí ìsìláàmù wa gan tọ́lọ̀ ń bá ṣoore fún yàn pe sùjúdù kan ní sùjúdù ṣukuri sùjúdù kí ni mo pè é tún wa lọ wa ìmọ̀ kò ṣe sọ́dá kọ́ ìmọ̀ kò gbogbo àwẹ̀ ìmọ̀ kò ṣe náfìlà ìmọ̀ kò ka Qur'an ìmọ̀ kò ṣiṣẹ́ olóore kan tíyàn fi pọ̀ síwájú ọlọ́run ní dáadáa tíyàn máa ṣe nìyẹn so ẹ má jẹ́ àmọ́ orí tọ́lọ̀ ń bá ṣe fún fún wa ẹ má jẹ́ ká máa forí yẹn ṣe lọ́wọ́ ọba má náà. Yeah. nígbà ọlọ́run ọba ń múrò wá nípa Aisha ó fi Zakariya ṣe olùjẹ́rìí kalẹ̀ dé ẹ́ ó fi Isa tí Yahya sì ń jẹ́rìí kalẹ̀ dé yìí ó ní Mariam ti Zakariya ń tọ́ lọ́wọ́ Yahya tí sì ń jẹ́rìí kalẹ̀ dé Isa yìí òun náà ti Zakariya bí. tó jẹ́ pé ńgbà tọ́lọ́wọ́n bá ń pa gbogbo tàn yìí wọn ì tíì sí àwọn méjèèjì ì tíì sí Zakaria ti wà Mariam ti wà lọ́mọdé kò tíì sí ló ṣe wá dé lẹ́yìn ìgbà náà tí ó wàá jẹ́ pé oníwà dọ́lọ́ àwọn tó ṣáájú rẹ̀ àwọn tí gbogbo àwọn tọ́lọ́wọ́n bá lọ́ mọ́ra wọn síwájú káwọn tó dé yìí ọ̀tá lọ́lọ́run tí wọ́n ọ̀tá lọ́lọ́wà tí wọ́n gbà náà ṣe mọ̀ pé kò yẹ kó dàrú wàláì kò yẹ kó dàrú torí pé ọba tí ń pa tí ń ọba tí ń ṣerú iṣẹ́ ìyanu yìí lára Mariam lára aya rẹ̀ Hana lára Mariam Zakariya tó jẹ́ pé àwọn yòówù ti wà ṣáájú tí Zakariya náà fi wá rírú bọ́lọ́hún ọba ṣe ń kẹ́ Mariam tó náà wá tọrọ ìkẹ́ ọlọ́hún. sọ̀nà ló ń túmọ̀ sí wípé. Allah tí ó ṣe gbogbo àwọn iṣẹ́ náà ń jọ́ náà lọ́hùn náà ni ọlọ́hun òun náà ni olúwa òun náà ni olùgbàlà tí ò sẹ́lòmíì tá a lè máa képe tá a lè máa wá ìrànlọ́wọ́ àránṣe àánú lọ́dọ̀ rẹ̀ àyàfi ọ̀dọ̀ rẹ̀ nìkan. ṣùgbọ́n ẹni ọlọ́hun oní Zakariya ẹni ọlọ́hun ni Mariam ẹni ọlọ́hun ni Yahya ẹni ọlọ́hun lànàbì Isa Yahya. zakariya yahya nabi isa àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn nabi ọlọ́run mariam òun jẹ́ obìnrin akọni. ọlọ́run ọba ní màlẹ́kà tó wá sọ fún mariam pé rẹ̀ mariam inna allah astafa allah ti ṣàwọlé allah. istofak inna allaha dájúdájú allah istofak O ṣàwọn mariamu lẹ́ṣà ẹ̀ṣà kínní tómẹ̀ tómẹ̀ má ti mú istifawo ẹlẹ́ẹ̀kejì wá inna allah istofaki wa àwọn ìwà ìwà tá fi yíyàn wà tá a fi máa yíyàn tá a fi máa tá a fi máa gbé oríyìn fún yàn ìwé ẹ̀yìn tọ́lọ̀ ń wá ṣa mariam lẹ́ṣà pẹ̀lú rẹ̀ ń látijọ́ náà lọ́hùn tó fi dòní mariam nínú àwọn obìnrin rẹ̀ náà níbẹ̀ nínú àwọn kíní bẹ àwọn obìnrin rẹ̀ àwọn obìnrin tẹ́ máa ròyìn pé àwọn ẹni ọlọ́hun àwọn wòlíì ọlọ́hun àwọn obìnrin rẹ̀ nínú wọn ni mariam wà tó fi dòní látijọ́ náà tọ́lọ̀ wọn bá ṣe kíni tó ti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìsìfọ́wọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn wa tahharak ọlọ́run ọba sì fọ̀ ẹ́ má ìrẹ́ Mariam. àwọn ni Mariam oyún tó ní yìí wà bàjẹ́ gbà lélẹ́yìí tó wò ó a ní ta ń fún ọ lóyún olẹ́nìkan kan ò súnmọ́ ibo lọ ti róyún kò sọ́kùnrin kankan tó lọ tọrọ rẹ lọ́dọ̀ bàbá rẹ̀. òtìsọkùnrin kankan tí yá rẹ mọ̀ ti ń lé ọ kiri ọwọ́ á lọ sí kọ̀kọ̀ ọlọ ṣèbàjẹ́ ọwọ́ á ń lóyún ọwọ́ á ń sọ pé nìkan kan ò súnmọ́ eléyìí tó wù níwà yìí ìwà burúkú gbà lọ wù wọ́n ń sọ fún mariam ń jọ́ náà lọ́hùn ó fẹ́ dàbí ìlójútì ní káàkiri torí pé n tó jọ ìṣẹ̀lẹ̀ nu máa ká ní àbúkì mọ́rọ́ àsáwù ìn bàbá rẹ̀ ń ṣoníṣìnà ọkùnrin ló jọ ìṣẹ̀lẹ̀ òun ló jọ ìṣẹ̀lẹ̀ òun torí pé tí wọ́n bá mariam fà ní pé ibo ló ti róyún tá ń fún ọ lóyún àwa ni bàbá rẹ̀ yìí ṣèyàn bú ìyẹn ni pé bàbá rẹ̀ yìí ṣe ẹni tí máa báwọn obìnrin olóbìnrin ṣàṣepọ̀ bàbá rẹ̀ yìí ṣe ń zìnà tí ó máa wá bàlẹ́ àwọn obìnrin olóbìnrin káàkiri ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ ẹ́ sì já mà wípé àṣekéyìn ó máa ṣe zìnà pẹ̀lú obìnrin olóbìnrin ìwà abú ni ìwé èèyàn yẹ̀yẹ́ ni ìwé èèyàn ìwà aláìní kìí ṣonízìnà ó túmọ̀ sí pé wàá zùn ní iṣẹ́ wà tó dáa láti jọ wá wà máa kánẹ́t. wọ́n ní ìyá rẹ̀ tó sì bí ọ náà àmọ́ ìyá rẹ̀ lẹ́ni táwọn ọkùnrin máa ń tánmọ́ tánmọ́ tánmọ́ ń bà káàkiri lẹ́yìn bàbá rẹ̀ nìkan tó fẹ́ ní sùlọ́kà àmọ́ mẹni tọkùnrin míì tó ń súnmọ́ tó túmọ̀ sí pé obìnrin tóun náà bá ń ṣe zìnà tọkùnrin míì bá ń súnmọ́ yàtọ̀ sí ọkọ tó fẹ́ ẹ ní sulọ́kà tó fẹ́ ẹ nílànà tọ́lọ́hún tànàbì obìnrin ibú nìyẹn náà bó ti jẹ́ pé ọkùnrin onízìnà èèyàn abú ni bẹ́ẹ̀ náà lóbìnrin onízìnà náà jẹ́ kí ni èèyàn burúkú náà ọ̀bàlójẹ́ ìṣe ti Mariam ẹ̀mí Mariam ò bàjẹ́ torí pé Mariam mọ̀ pé tí wọ́n lòun ṣe òun ò ṣe kí ni òun ò ṣe ẹ̀mí rẹ̀ balẹ̀ torí ẹ̀ kò já àbùkù fún torí kò wù wá àbùkù bí ọba ní ẹni bá jẹ fùfù ọ̀lára fò kò wo àbùkù só jẹ́ kẹ́mi rẹ̀ balẹ̀ pé àwọn ò wo àbùkù òun ò ṣàgbèrè ọlọ́run ti wá sọ fún pé tó ìgbà gbogbo àti wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti kọ́kọ́ ń bí kó tó bí mọ́ pé àwọn ń bí sókùtà ló wà ń bẹ̀ ni ńgbà wá rí i pé ọmọ ló bí kalẹ̀ lọ́wọ́ wá ní ìjọ tó o bá ti bímọ ìtàn bá tó ti wá bá ọ̀tàn bá ọrùn jọ má wulẹ̀ sọ kankan. Thank you ọlọ́run ọba ní tó bá ti rí bẹ́ẹ̀ má ò lè dààmú ara rẹ kàn sọ pé a ah, ọ̀rọ̀ tẹ̀ ń bí mi yìí lónìí mo ti bọ́ ọlọ́run ṣàdéhùn pé èyí ní sọ̀rọ̀ mo gbà wẹ́ má sọ̀rọ̀ ẹ lọ́ máa bọ́ ọmọ wọn àwọn àzọ pé àwọn ọmọ wọn ní máa bá ṣe ọmọ kókó tí ń bẹ ló tẹ tẹ sórí kalẹ̀ sórí aṣọ yìí ní máa bá pé kó máa fún wa léṣe àwọn rí àbùkù má ti wá rí àbùkù pé ọmọ wọn la fẹ́ lọ́mọ bá kí ilé lẹ́yìn mà ti ń délé mọ ó mọ ibi tó wà gan ṣe wọn pé bá a ṣe báwọn bá a ṣe mọ ní iṣẹ́ àrà iṣẹ́ ìyanu mọ̀jísà má ṣe wá wò pé à ṣé ọmọ ilé làwọn bá sọ̀rọ̀ ọmọ ilé ìtẹ̀kàn tẹ́ sórí aṣọ tí ò mọ kò sí ìmọ̀ ibi tó wà yìí bọ́mọ sí ìyanu sọ̀rọ̀ nu. ọmọ bá ní èmi tẹ́ ń wò tí wọ́n ní ẹ wá bi lọ́rọ̀ tẹ́lẹ̀ ní wá bi mi lọ́rọ̀ yìí ó dẹ́jẹ́ máa sọ́kẹ́ máa gbọ́ ìnì Abdullah ẹrú sí ọlọ́run ọba ni mí o. ọlọ́run ọba fún mi ní tíra ọmọ tí ètí ìdàgbà táyì tí ìgbésẹ̀ lé lọ́wọ́ ó ti mọ tó wá ṣe láyé ìwọ sì dàgbà ó lè mi dá ń wò yìí ọlọ́run ọba ṣe mí ní alálùbáríkà ọmọ tábàlọ́ máa jẹ́ alálùbáríkà alálùbáríkà ọmọ ni mí sànẹ́bẹ̀ yìí sáwá lówó kò lówó kódà nínú àwọn tó jẹ́ àwọn fòkòrò olùdàmbìyà àwọn ànábì ọlọ́run tí wọ́n tálíkà ní bẹ̀ ó sì sọ pé alálùbáríkà lọ ó túmọ̀ sí pé alùbáríkà tó laysat bilmal laysat bilmal alùbáríkà kì í ṣe pẹ̀lú owó téèyàn nínú àfi ń sọ pé èèyàn jẹ́ kí ni alálùbáríkà oore ni yóò náà tọ́lọ̀ àmọ́ tọ́lọ̀ ń bá ṣe fẹ́ni tí yóò ju tẹni tí ọlọ́run ò ṣe fún pàápàá lọ náà ń pè ní ẹ̀dẹ́ ìbọn wà lọ pé ọlọ́mọ sórí ẹ̀dẹ́ fún wa yẹn ni pé oore tó ọ ṣe fún wa tí ó tún mú wa máa kọlù wọ ọlọ́run tá a tún fi rí ìbínú rẹ ọlọ́run lálẹ́ kó má ṣe fún wa ẹ̀dẹ́ náà ń pè yẹn. ànábì Ìsá ọlọ́run ọba ṣe mí lálẹ́ àlùbáríkà àwọn àlùfáà ní alimubarak ẹni tó jẹ́ àlùbáríkà òun náà lẹni tó já pé gbogbo ibi tó bá dé yóò ṣàǹfààní fáwọn èèyàn àwọn èèyàn ó ṣàǹfààní lára rẹ̀ kò ní jẹ́ni tí ó tẹ̀bì kan táró máa ní àwọn èèyàn kò ní jẹ́ni tí ó tẹ̀bì kan táwọn yóò máa ní ee o tún ti di ẹ̀rú máa wá bà wọ́n ẹ̀hẹ́ wọ́jà alẹ́ ni mo bá ara sàdé wọ́jà. ànábì Ìsá ni ọlọ́run ọba ṣiṣẹ́ òfin fún mi ó ṣòfin fún mi pé kí n máa kírun kí n máa yọ zaka ìyẹn pé nínú òfin tá ànábì Mùsá ànábì Ìsá tó mú wá tọ́lọ́wọ́n bó fi rán sí yín ẹ máa kírun ẹ máa yọ zaka wa awsani bis salati waz zakat ma dumtu hayya lópin ìgbà tí n bá wà láyé ìrun zaka ò gbọdọ̀ mójútó àwọn ọ̀rọ̀ tá ànábì Ìsá sọ ó nìyẹn fún wọn ọlọ́wọ́n bá tó sọ lẹ́yìn ẹ pé zalika qawlu Ìsá ibn ọ̀kẹ́lẹ̀ so káwá padà síbi àyà nínú sọ́ọ̀tù alimọ̀ràn ta wa. màlẹ́kà sọ fún madam pé ọlọ́run ọba ti ṣà ọ́ lẹ́ṣà ẹni ọlọ́run ni ọ́ ẹni ire ni ọ́ bákan náà ọlọ́run ọba fọ ọmọ fún mi gbogbo àwọn nǹkan tí máa jẹ́ dójútì àti àbùkù fún yẹn ẹ̀rí pé láti jọ́nà lọ́lọ́run ọba ti fọ Mariam máa. ó ti wá dẹni àpọ́nlé tó fi wá dòní ẹni àpọ́nlé ní ẹni Mariam ìyá nàbí ìsànjẹ́ Allahu tó fi dòní olónìí táyé ó sì fi parẹ́ nínú àwọn alápọ́nlé obìnrin alápọ́nlé èèyàn náà ni ó máa wà. máa ń pe Mariam ní onízìnnà ìrọ́ ni àni òṣùmá súnmọ́ níjàre bí yahudi ṣe ìgbàgbọ́ yahudi ṣe Mariam yẹn àwọn yahudi ìgbàgbọ́ wọn ni pé onízìnnà ni Mariam ṣe tó fi ẹ̀yin sọ ọmọ rẹ̀ náà sì ní ọmọ zina ni báwọn yahudi ṣe máa ń pa nábì Ìsá nìyẹn ṣùgbọ́n ẹ wo àwa mùsùlùmí alhamdulillah ọlọ́run ọba fi wá mọ ojú ọ̀nà tó tọ́ kò jẹ́ àṣìnà doni olónìí ẹni àpọ́nlé ni Mariam bó ti bọ́lọ́run ọba ti fẹ́ dá lára ló gbé igba ọ̀dọ́ tiẹ̀ nípa ànábẹ̀ yìí. so. wọ́n kọ́ bá ń rà. kódà ọlọ́run wa Allah subhanahu wa ta'ala lórí àwọn obìnrin ayé àwọn àfáà ní bóyá nisa'i alami zamaniha aw mutlaqan bóyá àwọn obìnrin ayé gba mọ́ríàmù nìkan ni àbí kó jẹ́ pé gbogbo obìnrin táyọ̀ fi parí náà ni ṣùgbọ́n tá a sáà mọ̀ tá a nàbì sọ fún wa sallallahu alayhi wa sallam. òun náà ni pé mariam ya anabi Isa àwọn àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé aṣíwájú àwọn obìnrin àlùjáde anabi ka wọn bíi merin. ẹni àkọ́kọ́ nínú wọn tá anabi kọ́kọ́ kà látara déédéé anabi ni mariam ya anabi Isa ẹlẹ́ẹ̀kejì ìyá wa Khadija ìyàwó anabi wa Muhammad ẹlẹ́ẹ̀kẹta ìyá wa fa wa Aisha. ìyàwó anabiwa muhammad fatima ọmọ anabiwa muhammad ẹ mẹ́rin náà kọ́mọ́tì kan ẹlẹ́ẹ̀karùn ni asiya ìyàwó firaun asiya tó jẹ́ ìyàwó firaun asiya ọ̀rọ̀ ti asia nìyẹn asia a alifu yẹn yóò gba má du àfàgùn asia asia ẹ yá dáadáa ẹni ọlọ́run ọ̀rọ̀ bá náà fíìhì. Thank you. tí ọlọ́run bá fi yẹn sọ̀rọ̀ Mariam tó jẹ́ ìyá nàbì Isa ọlọ́run bá ní ó ṣọ́ abẹ́ rẹ̀ kò ṣe zina pẹ̀lú abẹ́ rẹ̀ ọlọ́run ọba sì fẹ́ atẹ́gùn sí i lára atẹ́gùn yìí ọlọ́run ọba ní kí màlẹ́kà ó fẹ́ sí àpò rẹ̀ lọ́wọ́ abọ́. Thank you. ibi tá a dúró gan nìyẹn tó ní mùnásábà pẹ̀lú àyà tó ṣáájú ẹ̀. ọlọ́run wá nílẹ̀ Mariam pẹ̀lú gbogbo orí tá a ṣe fún ọ látà dá ọ àti ìkẹ́ tá a dá ọ yìí ìkẹ́ tá a ṣe fún ẹ yìí uqnuti li rabbik u'budi rabbak máa jọ́sìn fún olúwa rẹ̀ ẹ wò kàn gbà tọ́lọ́wọ́n bá sọ ti Zakaria tọ́lọ́wọ́n bá fi gbẹ̀yìn rẹ̀ pé kó ṣe pẹ̀lú orí tọ́lọ́wọ́n bá lóun ṣe fún un látara yáyá ara wazkori máa ṣe kí ni máa ṣe olúwa rẹ dáadáa wasjudi ọlọ́run ni máa forí kalẹ̀ nínú àjọsìn tọ́lọ̀ ní kó máa ṣe náà nù ìyẹn náà ń pè ní zikrul khas ba'da al-am zikrul khas ba'da al-am ẹ ti sọ gbólóhùn nǹkan tó ti kó gbogbo nǹkan sínú ẹ tún wá yọ àwọn nǹkan kan bẹ̀ torí bí àwọn nǹkan yẹn ṣe pàtàkì tó ẹ tún wá dá a kóòtù ètò dáa kò tì gbogbo ẹ̀yin ọmọ yìí ẹ máa wọlé wọ̀ Ibrahim wọlé wá torí pé ẹ fẹ́ kí tí tá a bá tiẹ̀ rí èèyàn kan tí ó sọ pé òun ò ní wọlé àti kó jẹ́ Ibrahim so ọlọ́run ọba ní máa ṣe rúkú lẹ́sìn ni kì í ṣe pé èèyàn máa ń lórí èèyàn ti di ẹ̀ṣẹ̀ torí ẹ̀ gbogbo ibi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ pé òun ṣoore òun ṣoore òun ṣoore fún àwọn ẹni ọlọ́run nínú alukur'an àwọn ànábì ọlọ́run nínú alukur'an téèyàn bá lọ sọ àwọn tọ́lọ̀ máa fi padà gbẹ̀yìn rẹ̀ jùlọ ọlọ́run máa ń padà ń pè wọ́n lọ síbi ìjọsìn ọlọ́run máa ń padà ń pè wọ́n lọ síbi ìjọsìn tó bá ti ka ogbó tó ń ṣe fún tán tọ́lọ́run padà wá bá a sọ̀rọ̀ tí ó máa ṣe ìjọsìn ó túmọ̀ sí pé tọ́lọ́run bá ti ṣoore ìjọsìn làá máa fi ṣe kínní làá máa fi rọ́pò tó bá ti ṣòro ìjọsìn ẹ wọ ọmọ tá à ń bí tá a bá bímọ yọ akọ ànilmọ olùdí yàwó má sàbẹyì tó o bá lówó tí zaka wọ tọlọ wa bẹ dáàbò bo owó yẹn tó di di ọdún kan wa kò lè lórí tí nǹkan kò sówó yẹn tí jàǹbá ò ṣe Ọlọ́run yọ zaka zaka yẹn kí ni ìjọsìn ìwọ tó dáko tọ́lọ̀ wọn bọ̀ ní kí nǹkan oko yẹn kó yọ bó ti fẹ́ tó bá ti kéré rẹ̀ tó bá ti lè tó dìde nǹkan báyìí yọ dìde nǹkan báyìí mẹ́kọ̀ọ́ yọ zaka ìwọ tó ní màálù ìkíní ó dàgbà ìkejì ó dàgbà ìkẹta ó dàgbà ìkẹrin ó dàgbà ìkẹ ìkarùn ó dàgbà márùn wá dàgbà mọ́ lọ́wọ́ kò kú yọ zaka ìwọ tó ní ewúrẹ́ tó ní àgbò tó lágbò pé àwọn oore tọ́lọ̀ ń ṣe fún wa kí lọ́lọ́run bá ní ká máa fi dáadáa padà gbogbo tọ́lọ̀ bá ti ṣe fún yàn lórí ẹja lọ mú ẹja lọ dì í mú kọ́ìdà ní pírísìpù ní tọ́lọ̀ bá ti ṣe oore fún yàn ìjọsìn láàmà fi dáadáa padà torí pé gbogbo àwọn oore pátápátá tọ́lọ̀ bá ti ṣe fún yàn ní tọ́lọ̀ máa padà ń béèrè lẹ́yìn ẹ̀mí ìjọsìn ó yá lọ sí mi so abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó ṣe wálé ní tí ó mọ̀ pé oore dá fọlọ́ kó ṣàlékún oore wa adúpẹ́ yìí tọ́lọ́wọ́n bá ti ṣe fún wa kó wá ṣàlékún oore fún wa èyí tó kù tá à ń béèrè kọ́lọ̀ kó dà kókó kún wa lọ èyí tó ti ṣe ọlọ́mọdé ó bàjẹ́ o abẹ́lọ́hùn àánú ọlọ́wọ́n bá kọ́mọ́sá ìṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọba tó tu ọ̀rọ̀ ó tún wá dáa ju bóun gan ṣe lérò lọ abẹ́lọ́ gbogbo táwa náà ń fẹ́ ọlọ́run tí dáa ju bá bó ti wù kó tó bó ti wù kó mọ ọlọ́run dákun tí ó dájú bá ti lérò lọ ọlọ́lá ilaha illallah gbogbo òkú mùsùlùmí ọlọ́mọba wa kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ nínú àìsàn ọlọ́run fún wọn lálàáfíà gbogbo ẹni tí yá arjí jẹ mímú tí ń jẹ́ nira fún ọlọ́run dákun bá ní ṣèdẹ̀kù fún wọn ọlọ́lá ilaha illallah bí nàìjíríà ti wù kó le tó ọlọ́run dákun àbẹ́lọ̀ kí nàìjíríà fún gbogbo wa ní káàró tẹ̀ gbogbo wa ọlọ́lá ilaha illallah gbogbo àyíkí kálukú wa náà wà pátá ọlọ́mọ fara ni wa